Believe in what you have. Love is like heck. Ohun tó yẹ kó gbé gẹ̀gẹ́. ọ̀run ni o oró inú ló ń bá ẹ̀jà ìkùnsínú ló ń bá ẹ̀jà arọ́rùn fún ni láti bí. So what's up now? How you doing? Looking good? And so what's gonna be your program like? Tomorrow? Sure. Okay, You are stupid! Baby! You can stand there and talk to a man It's just your friend. It's just my friend. But I wait for you there, right? It's just my friend. You don't understand. Just calm down. It's just my friend. Sally. Don't get your hands away from me. Move. I can't. I can explain. Move now. Get your hands off me. Ah. I can explain. Move. What's happening? And you, you have the guts what problem kí ló ṣẹlẹ̀. Ah, please Mama, máa bẹ̀ kó bá mi shoot overnight lálẹ́. Oh. jọ̀wọ́ Ebu mi ò lè night o. please i am oh. begging you i have to be on another setting as about by 11 a.m. tomorrow ah. and if i decide to shoot tomorrow morning it might affect a lot of things please. Ah. Jọ̀ọ́ ọ̀nà ṣe ebudi ooo. Oh. jọ̀ọ́ kọ́ládé ẹ bá me. sọ fún mi tẹ́lẹ̀ do this for a friend Joe. oh ebudi ah please, please, oh what do please, i do. please. shoot overnight. Yeah jọ̀ọ́. n náà jẹ́ kí n mẹ́ kọ́ ọ̀nà n bọ̀ n tẹ̀lé sọ pé báyìí ẹ kọ́ jẹ́ n pè náà. ṣe Tóyìn strike the set. Hello, babe. What's up? are you on your way? Babe, Father, um, there is a little challenge. Mo láti shoot overnight. Oh no, babe kò dẹ̀ raise hopes me, Eh? I'm missing you now. Má bínú, èmi náà miss ẹ. Favour tí mo láti ṣe fún director wa ni. You know, the moment bá yí pàdé, màá máa sáré bọ̀nlé. Okay, all right, no problem. But jọ ṣe kíní kan fún mi o. Má wá tí ilẹ̀ ò bá tí mọ́ Please, I don't want you driving late. Jẹ́ kí ilẹ̀ mọ́ dáadáa kó tó wá, okay? Thank you for your understanding, darling. Ẹ Sure. Yeah. I love you and I miss you, yeah? I love you. All right, babe. Go take care. Bye there. PM! PM! you have. Love is like heck. Ohun tó yẹ kó gbé gẹ́gẹ́. Wọ́n fẹ́ ah. Here you go. My how is to lose weight? You love. Kí ló ìwọ náà mọ̀ mí pé mo ní púpọ̀ ẹnu lè mo sì mẹ́ẹ̀ bọ̀ lápò ni. má wọ orí sẹ gbogbo nǹkan tó bá fẹ́ ni mo máa fún ẹ ò ní problem kí lè tó ṣe àá ah, tó lè concentrate tó tó yìí ah, ṣé ó ń kọ́ acting ni. kí n fẹ́ fi ṣe ọkọ ọ̀rẹ́ mi là ń sọ̀rọ̀ ń èyí náà ẹ Uncle Kolade the superstar I just love his acting. It comes with a price. Mm. Mm -mm ẹ má get me wrong o kì í ṣe pé bóyá awọ kankan wà láàrin mi àtọkọ mi no we're cool okay. but ẹ mọ it's just that sometimes you know you might want to be with your boo you wanna talk you wanna cuddle ẹ mọ yín kò ṣàfẹ́ feel ọkọ ẹ and he's not around because of the nature of his job bóyá ó lọ location ni ìgbà mi ó máa lọ fóṣù kan ó máa lọ fọ́sẹ̀ kan ọmọ two weeks and ìgbà míì bóyá lọ read the script nbí kan and all mm. that so kò easy. òótọ́ ọ̀rọ̀ ló sọ ó dẹ̀ máa yí ẹ a celebrity wife. <laughs> the story of my life. ó ti tó it's okay ah, ah tó fẹ́ yọ ẹnu lẹ́nu ọkọ lọ́kọ ni ó bóyá kẹ́ ẹnu bọ́kọ ẹ lẹ́nu. Bisola. for goodness sake this oh, is too much. Bisola ó jẹ́ calm down kó má lọ fún ẹ nbp má lọ fún ẹ ní high blood pressure o hmm. nǹkan tó ń ṣe yóò real. Mm yes it's just acting make believe ni kò ṣe reality. make believe lele ló ń kí gbogbo ẹni ah wò jọ rẹ èmi ò fọkàn mi báyọ̀ kan ṣeré o èmi ò lè gbárù ẹ ah, ara mi máa ń gbóná gan ṣé kò ń ṣe lára bákan tó bá ń wọkọ ẹ tó ń kẹnu bọ̀ lẹ́nu ni báwo ló ṣe ń cope. iṣẹ́ ló ń ṣe náà eh. what <laughs> eh, eh, kí ló ṣẹlẹ̀ why are you girls laughing. má bínú rẹ ni. I'm just laughing at your naivety. <laughs> naivety? Meaning? Meaning that you're... No, yeah, I know the meaning of being naive, but <laughs> in this context, go hear me. meaning... Oyin, you're just being ridiculous here. Ah, ah. ah. ah, ah. Bí àsè, bí ẹni tí ò já. Ẹ bọ̀ kí ló fa gbogbo ilé ọ̀rọ̀ yín ò yé mi? <laughs> What are you guys driving at? Oyin, o mò ń ṣe o jack fafa o. We lè ń sọ̀rọ̀ bíi i mean stop being ridiculous àmọ́kọ́ tá à ń sọ náà àbọ̀rọ̀ ọkùnrin kọ́ òun náà ni wọn náà ń sọ sí pé ẹgbà mi o títọkọ mi ò bá sílé o tó bá lọ location o mo máa ń feel pé bí akàkọjọ wa o bí akàkọjọ ah mo mọ pọkùnrin náà máa feel the same. ẹ yẹn normal. o normal with a bit difference because ṣé tí ọkùnrin bá ní urge tó máa feel like pé àwọn ní láti wà pẹ̀lú partner wọn kò easy fún wọn they will go anywhere to make sure pé àwọn feel is of which obìnrin a lè mú a lot of things mọ́ra but ọkùnrin ò lè ṣe. what are you driving at. <sighs> ṣó tẹ̀ rọ́kùnrin tára wọn bá tẹ̀ kán hmm. anything tó bá rí ní moment yẹn níbikíbi tó bá wà ibẹ̀ ló máa ṣe kí ni ló máa dà gbogbo ẹ̀ sí. excuse you ẹ what are you girls insinuating Uh-uh. like kí ni nàìjíríà láti sọ. oh men are generally desperate. excuse you hmm? ẹ jọ kí lẹ́yìn tí a láti sọ ṣé ẹ̀yìn tí láti sọ pé kọ́ládé mi ń cheat ni. àgbà ah, ah, ò la sọ bẹ́ẹ̀. oh better not because ọkọ mi tẹ̀ wọ yẹn ìyẹn kọ́ládé mi <laughs> kò ń ṣoní ìranù rárá tẹ bá ń sọ̀rọ̀ àwọn ọkùnrin tó ń ṣe ìranù ẹ yọ ọkọ mi kúrò láàrin wọn my husband is a rare breed Hmm. irú ò common is one in a million. hey hmm. uncle Kọ́ládé yes, ah ọkọ ọ̀rẹ́ mi tí mo kó jẹ tó jẹ́ pé ó yàtọ̀ sáwọn gbẹ̀gbẹ̀. Ah. mo ti bínú superstar ọkọ ọ̀rẹ́ mi. a kàn ń sọ̀rọ̀ generally báwọn ọkùnrin ṣùgbọ́n. a sọ̀rọ̀ wọn láíláí. ẹ bá ń sọ̀rọ̀ àwọn ọkùnrin onírànú ẹ yọ Kọ́ládé mi kú. of course uh -uh. no a kàn ṣe àpèjúwe o. sẹ́mi ah, náà ń ṣerú gan bẹ́ẹ̀ láíláí. Eh, èmi gan-an Daoud mi gan-an tó wà ní London. <laughs> Eh. you know nǹkan ta ní in common we have those things. you know so our friends. <laughs> yes now can only be in their shoes to know what they're going through tún ẹni tó bá wo bàtà ló máa mọ tó ti ń ta àwọn lẹ́sẹ̀ àwọn pé yẹn ṣá ẹ o. jẹ́ pé ẹni tó bá go through rẹ̀ ló lè sọ pé ah bó ṣe rí gangan lélẹ̀ so you say. tèmi tèmi máa ń rò ní pé àwọn obìnrin wọn àwọn actress wọn yẹn hmm. báwo làwọn ọkọ wọn ṣe máa ń kọ pẹ̀lú wọn náà. Ah, òwúrọ̀ rẹ̀ wá oyin ni wọ́n ti mú odó tó dọ̀rùn lásìí ni they already know what they signed up for so they used to it. Ah ẹ wo ọlọ́run yọ mí níṣẹ́ ni mi ò bá tọ́ sára kí ẹ sì gbọ̀n mi orí pé mo yẹ wọlé báyìí mo sáré lọ sí mm. tọ́ílẹ̀tì. So, did I miss anything? Mm. Ah, fresh from the oven. Ah, ṣomatan ṣoyà. jẹ́ sọ fún un. Ah, jẹ́ kó sọ fún mi náà kí ló ṣẹlẹ̀ what's the news. ọ̀rẹ́ mi á tẹ sọ fún ẹ o mọ̀ ọ̀rọ̀ tó ń lọ́sẹ̀ yẹn ni it's hmm. all over the news popular actor kan ó ṣẹ̀ṣẹ̀ fún pa ẹ̀ lóyún ni in fact pa yẹn ti bímọ báyìí. bẹ́ẹ̀ni. that's not the news the original news is now that's not the gist the main gist gangan ni pé ṣé wàá rí àtọ̀ tí mo sọ̀rọ̀ ìpa ẹ̀ ó ti rẹ́dí láti lé ìyàwó lé ẹ̀ jáde báyìí for madam pa slash baby mama <laughs> kí la wá sọ hmm. ó lè imagine mọ́tò máa sọ ní pé ṣé gbogbo ọkùnrin the same thing ni wọ́n. ọlọ́run same thing. so so you need to keep Kọ́ládé in check torí wọ́n ló máa sọ pé ọkọ mi o kò ń ṣe o áńgẹ́lì kan ni o báyìí ló ṣe ṣe o because gbogbo ọkùnrin yìí the same thing ni wọ́n. Bisola please jọ̀ọ́ torí ọlọ́run in fact mo fi ọlọ́run ọba bẹ̀ please please don't go there ah ah kí ló mean wo ọkọ mi Kọ́ládé kò ń ṣe oníṣìná o he doesn't cheat hmm? and I know him very well so John, jọ kó sọ nǹkan mi. sori you you're very right Otoro, tọrọ very right mm-hmm. But mo fẹ́ kó ro nídàkejì pé o kò need mm-hmm. láti máa keep check lórí ọkọ ẹ o ní láti máa ṣọ́ because we yẹ kó ro pé báwo ni èmi ṣe sustain marriage mi di oh. mo keep check ni. of course. hey ladies ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run èyí tẹ̀ sọ yẹn Oto, tó ẹ no i do not like where this discussion is tilting Me, like it rárá oyin i'm sorry wait wait wait wait i've not finished please ah. i just told you my husband is not a cheat i know the man i married mm. so a job, a mind business yín ṣe ti gbọ́ hmm. bóyá kẹ́ni nice day or bóyá can change topic. and i promise you oyin henceforth wo. Oh, kò Babe. Darling. Hi, darling, you're home early. Báwo ni? Ó tètè dé o yeah studio láti shoot lẹ́ni so jẹ́ kí shooting yẹn yá gan but i'm exhausted honestly. pẹ̀lẹ́ kí lélẹ̀ like things looks like lipstick or powder or something. honestly makeup ọ̀nà mélòó máa jẹ òun ló máa jẹ oh. èmi gan tiẹ̀ mọ̀. perfume ọ̀nà mẹ́nà ló ń rùn lára ẹ̀. oye obìnrin bíi méje ni mi àti wọn jọ wà ń set lẹ́nu yìí so mi mọ pẹ̀fúmù yẹn tó ń ràn mi no mo wò pé ọmọọba tó mọ̀ pé make up ọ̀nà mẹ́ ló jẹ́ oṣù ó yẹ kó mọ̀ pé pẹ̀fúmù ọ̀nà mm, mẹ́ ni. I know. You should stop her. But I'm just wondering why you're carrying lipstick and you're mm. smelling mm. like a female. Mm. Wá Mm, blame. I'm not ready. Ah, lipstick perfume. Oh, better. Ó bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀. almost done. I gotta go. Oh. Babes. Ah. Oh. What? Ah, Walls. Don't don't do this again. Why wọn I a ẹ̀ You don't share now. kí ló ń ṣe náà. wọn kì ní kò ṣe ní àṣebí kò ló ti ń shoot. you rí reason tí o ṣe lè máa wálé lójoojúmọ́ babes night shoot Paul. You pọ̀ share iṣẹ́ yẹn I ah, kò make sense kí n parí two a.m. or three a.m. kí n dẹ̀ ní mò ń bọ̀ nílé ah, ah, ó máa wà stressful àmọ́ fẹ́ kí n ká sùn shoot torí tẹ̀ no. yes if you want to. Mm mm. If jẹ́ go check ni máa torí tèmi ló ṣe máa disappoint i don't want it. aha mm -mm. so i gotta do what i gotta do. oya <laughs> oh, fún mi. no oh my darling. and of course tó miss me but it was the location. You know. that doesn't make me feel better. Mm -hmm. You mean <laughs> it? stop babe stop <laughs> you mean it? stop now but seriously eh? babe seriously. Mm. I'll you, Mom. But trust me, you'll be proud of me. I know. Give it your best shot, darling. My best, okay? Thank you, darling. hello babe. abba babes láyéláyé kò lè possible ọwọ́ ẹ̀ Come in, she, èmi kọ́ládé i will never do that Fuck fọkàn balẹ̀ babes you've got the best husband trust me <laughs> all right i'm still on location all right if i wan set up law all right then yeah. oh ah babes mo ti dáná tàkì tó ti gbé mo gbàgbé fún yes so back before me, and somebody just called you lover boy on your phone. lover boy. yes. that must be Shewa Shewa ló máa ń pè mí lover boy. and so what if it's Shewa. What right does she have? Babe, that mark me any lover boy. Show more Shewa, Ṣẹ̀wá ni? Ṣé o rántí Ṣẹ̀wá ah, ni? Àwọn sọ fún ẹ pé tó Shewa jẹ́ wá Ṣẹ̀wá ńkọ́. right tó tí ìbá ṣe pé bóyá nǹkan kan wà láàrin yìí méjèèjì kí ni right tó ní láti máa pè lọ́fà bọ́ and and ìgbà tí mo bá sọ̀rọ̀ tí mo ní hello she cut the phone on me tí ìbá sí nǹkan kan láàrin yìí ni ṣé ó máa cut phone ni ẹ Kọ́ládé why you doing this to me. babes babes don't even go there má lọ síbẹ̀ yẹn rárá kí ló ń ṣe náà kí ló ń insinuate. Kọ́ládé why you why why, why you hell bent on spoiling this sweet relationship. Come on! all I've done in my life is give you love, show you respect, loyalty, everything I have given to you. But go to hell. Baby, just stop! I've not done it. Stop! You. Look, look, Ishiro Kobel. ọkọ ti tẹ mi ò ní and I want you to believe me. But your actions are saying otherwise. Oh Kọ́ládé mi ò ń ṣọ̀dẹ̀ I know what I'm saying. Why are you cheating on me? I'm not cheating on you. anybody more kusi? tell me, and I will change. What else do you want me to do? Come on! Tell me, just tell me to come. Just tell me what you want. No, no, no. listen, babes. Now, I want you to believe me, okay? Ṣẹ̀wá ló pè mí mi ò dẹ̀ any other woman ní life at àfiwọ́. So please let me go to work. I'm late. Give me my phone. Kọ́ládé, Kọ́ládé, ẹsẹ̀ kọ́ màkẹ́. Kọ́ládé. Ọlọ́run mọyì ohun tó ní ìfẹ́ dàbí òdòdó láwùjọ tí kì í. no no no kí ló expect pé kì í sọ lọ́ládé torí ká tó wí ká tó fún ọ̀sẹ̀ á ti mọ̀ sẹ́ pé ká gbẹnu sọ̀hún and mind your business òun ni ọ̀rọ̀ ẹ̀ me i'm on my lane please ah mind àlè mi ò mi ò bọ́ sọ́rọ̀ ọlọ́rọ̀ mi lè dàsẹ́jọ́ ẹlẹ́jọ́ whatever tó bá go through ọlọ́run bá wọn ẹjọ́ ẹ̀. ọmọdé take it easy kí ló dé tí o ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. kí ló dé tí ní sọ bẹ́ẹ̀ no sọ fún mi kí lè tí mo oh now the i realize pay, mr rare breed is no longer rare oh i need help me please babe whatever you're going through it shall be sorted. I'm ah, má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn go through a lot ń sìn jọ. Um, okay i hear you. okay okay i agree pé reaction me, i went overboard with with my reaction and i'm sorry. oyin in your little tán ọ̀rẹ́ ẹ̀ lèmi jẹ́ mi ò dẹ̀ lè rí ọ̀nà ńlẹ̀ kí n sọ pé inú kòtò ni kókó sí. already you're in for it and you will need to buckle up and deal with it wà á ní láti sún ọjà ẹ̀ dáadáa deal with it. deal with what ah. exactly oh. like deal I, I wasn't prepared for this like I don't even know why all this is happening eh Abi? ṣé mi ò ṣètò ni. Mm kò ń ṣe pé ò ṣètò má má ṣe léṣe lórí ọ̀rọ̀ yìí ikán náà ni gbogbo àwọn ọkùnrin eh, sórí yàtọ̀ sí fẹ́mi mi o mi ò tí kàpò ṣe ṣìnà mo dẹ̀ máa sọ mi kárí but still mo ṣì máa keep check on him kò yẹ pé mo fẹ́ kó mọ̀ pé mo máa tún sọ fún mo máa ń wọ̀n ni pé ọjọ́ ti bá ká ẹ̀ ah! eh, ọjọ́ ti bá ká kò ní easy fún un bẹ́ẹ̀ ni oyin sori nísìnyí tọpẹ tẹsí wàá mọ̀ pé òun suspect òun ó máa build wall of defence ni but má wọrí àwọn wà lé fún àwọn máa bá owó gbogbo ẹ̀ wá sílẹ̀ báyìí ni o máa ní láti máa follow ẹ up you need to follow him bumper to bumper you need to know all he's doing. no i can't do this like i can't do this anymore ó ti sú mi i am tired. Oh, yeah. I am tired. Oshura Amijeje, we're here for you. We got you all day, every day. Anytime, you just keep us posted. Yes. Máa sọ love ṣe and lọ I ma provide solution for her. That's it. Ah. Only Ó ní láti hmm. ṣàlàgìrì mi. Ṣorí bí Fẹ́mi ṣe wá ń sìn. Mo ti sọ fún lẹ́yìn. Ó only òun ni òun fẹ́ kájọ jókòó sílé kájọ ṣe love. Mo ní nà àwọn ọ̀rẹ́ mi ń bọ̀ mo dẹ̀ ní láti ní girls time mi so only ní láti jáde lọ ah. jẹun ta kò lọ ṣèkọ́ tó bá wọn ta mo dey trust ẹ̀ kọ́ sọ pé kò lè ṣe ṣẹlẹ̀ kò lè ṣe nílẹ̀ ó ti fẹ́ mi sixteen miss calls mo sọ pé ní sòrò àwọn ọ̀rẹ́ mi tó bá ti lọ ó lè padà because mi ìfẹ́ kó máa gbọ́ nǹkan tá à you see. ó ti wọ́n ò bí da tó mi kò tó bá eh. ṣe mi ti bá kí fún mi ó ti yẹ ó máa dọ̀bálẹ̀ ó máa bẹ̀ mí báyìí ni. because he's in love with you. yes you have to take charge. Uh-huh. take charge. teach me teach me how take, to take charge. Take charge. mama tanu o máa tánú o ohun tó dá tó gbé lọ́wọ́ iyò máa máa tánú o máa tánú o ibi tó wà tó ń dùn yìí o wọ́n fẹ́ kó bàjẹ́ nìyẹn. Mama Tanu. Oyin. Oyin oúnjẹ mi dà. Mama Tanu. Kí ló ṣẹlẹ̀ ṣé mo lẹ́tọ̀ọ́ sóúnjẹ nílé ni àbẹ́mi ni kí n lọ dáná fúnra mi? Eh, Kọ́ládé. Exactly. Kọ́ládé. Precisely. Sorry, mi ò care bó ṣe máa get oúnjẹ. I don't give a hoot. Bóyá kò sè fúnra ẹni o bóyá kí àwọn wèrè ṣeré kò dé tó ń kó káàkiri tẹjọ ń ṣèrànù káàkiri kọ́ sí fún ẹ níta kó lọ jẹ́ ní ilé wọn I do not give a damn. bọ̀ kínní kan ni mo mọ̀ mi ò ṣàṣedànù mọ́. Hmm? I am done with a backstabber and a cheat like you. Oyin, what's wrong with you? Oyin, kí ló ń ṣe náà? Is this actually happening to us? Kọ́ládé dìde dìde dìde dìde dìde. What is it? Well, it is now very obvious hmm, that you are now a bona fide card-carrying member of Husband Cheating Association. Oh my goodness. Kọ́ládé. What is this again? Ọjọ́ olùbẹ̀sìn na password fún Password mi ò ní clue. Ọjọ́ mo observe pé àwọn ọmọ tó máa ń wà lẹ́yìn kámẹ́rà tá a máa ní kó bá a di fóònù wa mú yẹn àwọn míì máa ń wọnú fóònù wa bí ayé mo decide láti lọ́ọ̀kẹ́ kí ni wàhálà kí ni bí di ọ̀nà. ẹ̀yin parọ́ ah! ẹ̀yin yìí ń pa irọ́ ó ti ẹ̀ disappoint mi rárá sáré ní reason ó ti ní cause o ti ro o ti rò kí ni máa gbọ́ lọ́mọ yìí lọ́wọ́ gbo ah! wàá bá mi bẹ̀ o i am always a step ahead of you o ti mọ̀ mẹ́mi níbo stop kí ni what is it. she surpass ọ̀rẹ́ fún mi ṣí fóònù. ó sì ń kọ́kọ́ bẹ́ẹ̀ náà. mo fẹ́ gùn kan lórí fóònù ṣí fóònù ṣùgbọ́n kọ́ àtìyàwó oh, she like trouble no no no ṣí fóònù tó bá fẹ́ trouble. àbí kí ni pásítọ̀ rẹ̀ kí ti. máa ṣe fún ẹ. ó dà ṣe. kí ni tí. máa máa tánú. Mama Tanu. So I just have the same advice. And the advice is. Come Kọ́lọ́dé! Kí ni gbogbo ilé? Ìwọ kọ́ ló post picture of burúkú ni. Ó mọ̀ kó tó post. Ṣé wọ́n sọ fún mi pé o mọ fọ́tò to post? kí ni gbogbo jẹgbẹ chanti tó ń post orí page. mo stop ẹ ah, ṣe bí iṣẹ́ mi ni. did you just take work? oh <laughs> Korani so flaunting dirty looking half naked girls on your page in an unguarded manner is not work to you. You just tell me what is unguarded about this. Eh? This, this is a picture star Yalori set, Set my foot! Ọjọ́ ló pè mí ni so ó lè dìgbà tí ẹ bá fi ẹnu kora yín lẹ́nu àbí. oyin. ọjọ́ mi tó tó tó tó oyin mi I know what I'm saying don't oyin mi. wo mi tẹ blé mi ẹ tẹ gbọ́dọ̀ kí ló dé tí mò ń nira mi lára ṣé mi mọ gbogbo jagba janti sórí burúkú òṣìrànù tẹ máa ṣe lẹ́yìn gbogbo fọ́tò òṣì tẹ̀gà do I know. but why you not just all. ọdún gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo oṣù wo ló fẹ́ máa bá mi sọ ẹ wò ó kọ́lá rí wá tẹ́tí ẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi dáadáa sórí bó ṣe wà ẹ́ <laughs> tí o bá fi lè kó dìísí sòṣì kan wá bá mi nílé èmi ò ní kó má gbé dìísí sí o o lè gbé dìísí ìwà àtàwọn wèrè tẹjọ́ kóra ẹ̀ káàkiri ẹ lè jọ gbé dìísí àmọ́ àmọ́ tí o bá fi lè kó disease kan wá bá mi ní inú ilé ìkọ́ládé. I reserve my comment. Oyin Oyin kankan about a sudden change. Believe in what you have. Waiting for me program along. Like ohun tó yẹ kó gbé gẹ́gẹ́. Get out of here! Kúrò wájú mi. Oyin take it easy now. What I'm trying to say ni pé. Cut. Oyin, Sophia, Sophia, Sophia. Are you sure you're good with your lines? Bí a kan fún ẹ script. No, it's fine. So I actually mentioned Oyi. I'm not being director. I'm so sorry. Sorry, everybody. That's fine. I'll take. you, it, I'll, are you picking I'll take up? it again. Okay. I'm fine. I'm fine. Thank you. I'll take it again. Faladi, are you good? Yes. Yes, I'm good now. Yeah, we're picking up. Yeah, pick up. And action. Get out of here. Kúrò wájú mi. No, mo fẹ́ kó understand pé gbogbo n tí bá ti sọ as in tí mo bá bọ̀ látẹ̀yìn. Cut. What is wrong with you? Kolade? Go in, go in, go in. You're, you're, you're getting this. You're not, you're not getting it. Eh? Oh, oh, for me ní nǹkan really fair. You know what? You know what? You guys should just. You need a break. 30 minutes. Every one of you. Minutes. Yeah. Okay, yeah, leave, leave. Just 30 leave. minutes break. Kole gets out. I don't think is is okay. Sit there. Sit there. What is wrong Let me have your script. Do you want to look at? You need you need to get this this time around. I don't know. Torí ẹ̀ mo ṣe fún ọ thirty minutes. PM. Sir. Please, can I have water, please? Okay, no problem pa pa. Oh, sorry. Excuse me. Love of what? What's up? No, nothing. I'm just a little down. That's it. I'm gonna pick up. Hmm. Call Kolade ṣe wà ló wà wájú ẹ dẹ̀ mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa so tell me what's up with you. Sure. It's my home. Travel in paradise? Something like that. Mi ò mọ bí tí oyin kò ti dédé develop insecurity. I mean, ó kàn bá mi fa wàhálà nu lé ni. Mi ò understand àwọn tó ń fún ní stupid gist. It's so so Sir, They don't get to me. It's affecting my sanity. I can't just think straight. Is it that bad? Very bad. Kola, have you tried to ask her what is going on? She, ó gbọ́ nǹkan ni àbí ó at least go ṣáà lè kàn máa ní ẹ́ lára ní ilé tí ò bá ṣe ń pé ó rí nǹkan kan. tìbẹ̀ tó bá ni she did not ó ti draw conclusion straight I don't understand. Um, ṣùgbọ́n pé kíní yóò affect ẹ gan ṣùgbọ́n you didn't do well at all you did not the color Kolade I used to know will not take two you know all you need to do is get yourself together sit her down tó bá fẹ́ bá sọ̀rọ̀ this time around o ò ní lo àwọn ohun ọkùnrin ẹ̀rọ pé gbòjú lè má fi ń báyàn sọ̀rọ̀ obìnrin ni mí náà just sit her down ask her what's up with her she will tell you na ó lè gbọ́ nǹkan ó dẹ̀ lè rí nǹkan bí o ti lọ rìn ìrìn àwọn ìrìn yín tẹ márì yẹn you know. Mm, you know I'm not like that. I but I'm sure pé my máa work ṣá. definitely it will tó bá ti ṣe nǹkan tí mo ní kò ṣe ṣe bó obìnrin ni obìnrin lèmi náà. So now I need you to get yourself. Do you want to go through your school again? What's in the there? Mm, I'll just I'll just go through it. So now go through it, read it, and let's walk. <laughs> My boy. <laughs> you know so how to get me. Definitely. Sure, <laughs> thank you very much. You need to do this. Yeah, just give me one moment. minute. It's fine, it's fine. Take your time. Fẹ́ni tábà ní fẹ̀dẹ́nu, ìkùnsínú náà. mọ́tò ni mo ní kí lè lẹ́yìn. ṣé dọ̀m ọ ṣé ojú ń dùn ẹ ni ní tí wọ́n dìbò yẹn kí ló jọ. Fẹ́mi mo bá empty pack of condom nínú àpò ẹ mo bá empty pack of condom nínú àpò ọkọ mi mo lè bí ẹ pé kí lélẹ̀ ó tún bẹ mi ní stupid question. Oh. What is this? nígbà tó bá empty pack of condom kí lo expect láti bá o oh, ohun ẹ̀ kó bá result std àbí So now, look at you o kò gbọ́n bíbá ẹ̀sùn pariwo ah, tó yẹ kó máa jó kó gbélú kó máa jó kó máa yọ̀ tó yẹ kó máa yìn mí pé mo wà lára àwọn good husband gang ní country yìí because ṣé tí bá lọ ṣe pẹ̀lú anyhow ladies níta tí mo wá gbé the six wife báyìí lè ṣé kò tó fẹ́ nìyẹn. ẹ̀mí you cheating on me. Oh my God. take half of your time. I beg. Femi. Oyin, I think it's time you turn up more heat in the house. How? For instance, ṣé tí ọkọ ẹ bá jáde nílé, No. <laughs> so how can you tell pé to bá dágbére ibi iṣẹ́ fún ẹ he actually went to work are we sure hmm. yeah how can you be sure that's it kí ló tí o lọ síbi iṣẹ́ láì fún lára pò ń bọ̀ tẹ́lẹ̀ at least go respect yourself. To bá rí ẹ lójijì. wow <laughs> brilliance you're so brilliant you are a genius mi ò tiẹ̀ ro lọ́bẹ̀ you can say that again oh. anything for my friend. thank you. <laughs> mo fẹ́ kó wá pì honestly you. you deserve better. what will I do without you. thank you. ohun tí o dá kò dá kò dá ní Hi, darling. Come on. I got this for you. Really? What's the occasion? Well, kò sí occasion kankan. Mo kàn ní láti special so. And uh, mo fẹ́ kó kò sí obìnrin kankan nígbèsè ayé mi you are the only one in my life and you remain the only one till eternity and um, for you to know how special you are that's why I got you this. Oh. Thank you, darling. Thank you. I'm so sorry. It's okay, darling. I'm so sorry for not being naive to you anymore. Ah, what the meaning of all this? Oyin. Òdodo oyin me. Oh, so alátẹnujẹ ló pè mí àbí? Hmm? Ṣé Ebinda ló pè mí ni? Àbí I never chop? me hmm? ló look mí àbí? Oh, you think you can buy me over with all this cheap, cheap things while you go out there frolicking with our shewori burúkú tó gbé káàkiri. oyin just talk. wọ́n ti ṣiṣ. oyin I swear to God Almighty ìwọ ni kán ló wà nígbèsí ayé. damn you damn your games damn you kọ́ládé. you have no idea what you gotten yourself into. tí ó má ti gbóná o ó má ti gbóná o ǹjẹ́ kò ní mòrú mi ǹjẹ́ kò ní ti gbóná o yẹ kú so mo fẹ́ fọ opportunity yẹn ya voice over Mr. Wonu so that àsìmọ̀ àtàwọn máa fi ṣe tán gbogbo ẹ̀ máa. inú bedroom yẹn náà ni mo ti ń ṣẹ̀ṣẹ̀ lọ. five cents mo lè fún ẹ ní. ṣé wàá má try <laughs> ọlọ́run tí o bá ṣe torí pé ìwọ gan ló ń director máa ti lọ. èmi náà mo tó mọ hmm, ẹ. mo náà <laughs> <laughs> á ti lọ. èmi mo tó mọ ṣé o mọ̀ pé lórí burúkú ní ìwà ìwà ṣe wà ẹ jọ tó bá ti ṣépè fún ẹ kó lè lọkọ tiẹ ṣé wàá kú ọkọ mi ló kú ẹkú ṣé ọkọ mi ló. oyin stop oyin stop oyin sọ mẹtọ bá jàṣà oyin sọ mẹtọ bá jà oyin stop oyin stop. ṣé o mọ̀ pé lórí burúkú ní. kí ni gbogbo lè yìí sí oyin oyin. ṣé wàá I'm sorry ṣé wàá I'm so sorry. oyin olórí burúkú ní. ṣé wàá ṣé wàá ṣé wàá kò ní tán pé ó ẹ bá mi ẹ bá mi dìbò ẹ bá mi ẹ bá mi. láti olùṣerú ẹ̀ ẹni bí sẹ́ láti olùṣerú ẹ̀ kí ló ní kí ni mo rà gbẹ̀ ẹni bí sẹ́. ẹ bá mi ẹ bá mi ẹ bá mi ma ma ma ẹ bá mi dìbò ẹ bá mi ma ẹ sábà ma ẹ bá mi dìbò sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sábà kúló ṣe ẹ bá mi ẹ bá mi lọ sí mọ̀lítà kúmọ̀kú ní ẹ bá mi lọ sí mọ̀tò ẹ bá mi lọ sí mọ̀tò. ayé yìí máa bàjẹ́ ayé yìí máa bàjẹ́ sorry. ma ma wake up wake up ọwọ́ ẹ̀ sílẹ̀. Daddy, ṣé kò sí? Is everything all right? Oyin kò sọ láyìíkẹ́ ọmọ sánsán bíi owó pupa là ń tà kí ló dé tó fẹ́ fowó ara ẹ̀ dálé ẹ̀rú. má pretend bíi pé o mọ nǹkan tí mò ń sọ ọkọ ẹ wá bá mi lé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ló sọ fún mi it seems frustrated. <laughs> oh he did tadi ṣe ibi kọ́ládé ṣe wà yẹn oh, kò tí ì mọ mẹ́mẹ́ kò tí ì rí nǹkan mi ò tí ì ṣe wọ́n fún mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni dádì èmi tí mo rò wípé I married an angel tí mo rò wípé my husband is a honest man ọ̀ṣẹ́ mò ń tanra mi ni ẹ lè believe ṣé ẹ lè imagine pé ṣe ni Kọ́ládé ń fọ́ leak pẹ̀lú àwọn obìnrin oríṣiríṣi nígboro when I found out that I was shattered I was completely heartbroken ṣùgbọ́n ọkọ ẹ sọ fún mi pé òun ò mọ kankan ń pa ẹ òun ò ṣe irú nǹkan bẹ́ẹ̀. ọ̀ dadi ẹ̀dẹ̀ gbà gbọ́ ẹ̀dẹ̀ gbà kọ́ládé gbọ́ ẹ̀gbọ́n jẹ́ kí n sọ fún yín ó lè gan tó bá ká nǹkan tó lọ jí mọ́ lọ́wọ́ báyìí ṣe kọ́ mọ́ lọ́wọ́ báyìí hmm. ṣé ló máa parọ́ pé òun kọ́ àdìmá ẹ̀ ni. Hmm. in simple terms dadi kọ́ládé is a cheat. ó wá lérò pé bó ṣe lọ àrà àzẹ níbi tó ti ṣiṣẹ́ nǹkan tó dà nìyẹn ṣé o mọ̀ pé o ti disrespect ọkọ ẹ̀ nìyẹn òun kórè dẹ̀rẹ̀dẹ̀ bá ẹ bí báwo alára fún ara ẹ. wò dáre tó bá ti jẹ́ ti wẹ́ dẹ̀rẹ̀dẹ̀ ni i'm sorry to say o so be it. Hmm, oyin mẹ́tọ̀ tó ń lo ìkọ́ ló yẹ kó lo ó yẹ kó ní sùúrù sùúrù la fi ṣe gbogbo nǹkan. Eh? that is I, I'm really surprised at what you're saying no Emma, má bínú ah, dadi bí ṣe ń me yìí really like ẹ She bó judge Matani, and she find out pé ọkọ ọmọ yín cheat ọkọ ọmọ yín she ṣìnà bó ṣe ń gbé dúdú ló ń gbé pupa ló ń gbọ́rọ̀ bọ̀ ló ń gbélẹ̀ pa gbogbo ejò jíjẹ ni fún ẹ ẹ ẹ wọ́n sọ̀rọ̀ bá ṣe bí ẹ̀yin nílé ẹ̀kẹ́ gbèsè. Hmm. my dear tí bá tiẹ̀ máa kò ń ṣe bíi kílẹ̀ ẹ̀ dàrú o gbọ́dọ̀ ní sùúrù ẹ́ please my dear bọ́kọ ẹ sọ̀rọ̀. Hmm? there won't be peace for the wicked. Ah! oyin. Ah! Mm. You can work out on me. Eh, you are nothing but a baby. That's what you are. Oh, ṣé ọkùnrin oh so o lè máa sáré sọ́dọ̀ dáàdì mi olóhùn ojú olóhùn pariwo lóríṣiríṣi ń palẹ̀ fún wọn just look at you see listen let me tell you something real men settle their differences with their women privately not going about broadcasting ṣùgbọ́n look at you All ó lè sọ̀rọ̀ àbí suddenly go dumb àbí suddenly go dumb kọ́lá tàbí suddenly I'm still talking to her Jesus Jesus Jesus oh. You wanna hit me? You are touch me where it be. Oh my humiliation. Oh my humiliation. Oh! you are not only cheating. You are not where it be. Oh yeah, Lumina. Oh yeah, Lumina. Lumina. Oh yeah. The mother Lumina. The mother Lumina. I like this to You are a shameless man. You are a shameless man. A disgrace to manhood. Oh, you're saying. Oh yeah, Lumina. Lumina. Lumina. Oh, Cheers. To a brighter future. Yes, to long life, to friendship. To friendship. To love. To love. <laughs> and to women! Yeah. mm. Mm. Nice. Mm -hmm. I love it. It is exotic. Mm-hmm. Hmm. mi, ṣé ẹ̀yin náà ti wá rí báyìí pé gbogbo ẹ̀ bó ṣe ń lọ létò létò létò? Ṣé ipò ti ń dùn lọ báyìí? Bẹ́ẹ̀ni ṣé ó ṣàn tẹ́ lọ́rùn bá ṣe ń plan gbogbo bó ṣe ń lọ yìí ṣá. Ah, ó ń tẹ́ mi lọ́rùn ah, o but ẹ má jẹ́ kí parọ́ tán yìí ah, ẹ̀rù bà mí àyà mi já mi ò rí kọ́ládé kó bínú tó mi yẹn rí ẹ wo ẹ̀rù bà mí o. Hmm, ó kàn ṣàkárẹ̀ ẹ̀ ní ó kàn ń halẹ̀ ni kò yẹ kó lè ever fọwọ́ pẹ̀ láyé. láéláé kó tiẹ̀ lè try ẹ̀ e. tó bá dánwò ẹ̀ wò i regret it mo ní tó bá ṣe nonsense yẹn a máa bá yẹ̀ jẹ́ ni. bẹ́ẹ̀ a of course orí social media láti máa ba ayé ẹ jẹ story ẹ báyà máa pín fún gbogbo bloggers àwọn blogger blogger. mo jẹ́rìí ọ̀rẹ́ mi. àwọn blogger blogger ọ máa pín gbogbo story ẹ báyìí ni ah <laughs> in fact òun ló ní ìlọ́ọ̀tì láti lose àwọn oníkankan láti lose òbẹ́ òun ló mọ̀ òun ní star a máa ba ayé ẹ jẹ ni ọ̀rẹ́ mi fọkùn ẹ balẹ̀ yes. bó ṣùgbọ́n mi ti understand ẹ ọkọ ẹ ṣe ló kàn ń wà childish because why tó she máa lọ máa rojọ́ fún dádì ẹ̀. exactly nǹkan tí mo sọ fún nìyẹn. i imagine. Ah, ah láì ṣobìnrin kó máa rojọ́ ẹjọ́ bíi ìbàkà kó máa rojọ́ bíi aláròye kí ló ń bá no but seriously kò tún wá ṣe pé ó daddy sọ́dọ̀ dáàdì mi lóun nìkan ni o tí ẹ bá rí àdúrú irọ́ tí ọmọkùnrin pa mọ́ mi ah, ó ti pọ̀ jù báwo ti. ẹni ìmájú ike odindi balẹ̀ ni kó máa ṣe bíi bébíà. amúrùn ah, ah, ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni wọ́n máa rojọ́ kiri ni <laughs> láì ṣọmọdé ọkùnrin láì ṣobìnrin. beat me. ṣó ti wá rí ọ̀rẹ́ mi pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ọ̀dọ̀ yín nínú ilé yín láti jọjọ́ yìí ah, òun náà ní ní choice o ó máa fẹ́ wà more careful and more smarter. sori kò lè outsmart wa rárá torí a game wa ó dúró báyìí hmm. kò yẹ bẹ́ẹ̀ yẹn hmm, hmm not possible. <laughs> i'm telling you i'm so grateful i'm so happy i'm so blessed to have you girls as my friends. i don't know what i did to deserve you girls as my friends. what are friends? what are friends? ẹ wo tí o bá ń ṣẹ̀yìn ah ìyá ọba ti jẹ mí gbé ọládé ọba kan ti ṣe mí báṣubàṣu and he would have gotten away with it bẹ́ẹ̀ báyìí náà máa ti wà depressed. wo bẹ́ẹ̀ táwa wà ń bẹ̀. wo who always be here for you wọ́n ṣàmà ti máa sọ bó ṣe lọ fún àwọn àṣẹ ò ní problem. <laughs> let's cheers to friendship again. cheers again to friendship. Um, mo lérò pé gbogbo wa àdẹ̀tí wa òkè pẹ̀lú ẹ̀ náà lẹ́yìn tí a ti wà òkè pẹ̀lú ẹ̀ tá lẹ́rù palè lò fún lead role hmm, my producer number one nù ní ti ti lead obìnrin yẹn ẹ ká lò Ìyábọ̀ Òjó. Ah. Ìyábọ̀ Òjó correct. yes Ìyábọ̀ Òjó máa fọ́n kata fẹ́ number one nù nípa ti costume ó máa tún wá number two pé èèyàn wà punctual òun nìyẹn number three kò ń ṣe actor tó kó máa iṣẹ́ díẹ̀ tó máa break in location tó máa sá lọ sí location míì tí ò ní parí iṣẹ́ ṣé kó tó mú sọ yìí bẹ́ẹ̀ kó dé three days lẹ́fẹ́ lẹ́ni kó ṣe ó máa ṣe. wà ó ní owó tó ń gbà pọ̀ gan sí i ah. wọ́n ń gbà bíi one point five million i mean. ọbẹ̀ tó dùn owó ló pa náà. my producer. Ah. kí n tún wá sọ̀rọ̀ kan fún yín sherry as a crew member inú wa máa ń dùn láti bá actor tó jẹ́ pé tó bá wà lórí set kò ní fún wa ní ìṣù kankan iṣẹ́ yẹn á flow ṣé wàá rí Ìyábọ̀ Òjó àkín fẹ́ kó kúrò ní sẹ́ẹ̀tì gan tó bá parí iṣẹ́ tán oh because nǹkan tá à ń béèrè lọ́wọ́ ìbáyìí ló máa fún wa according to the script. ok tó bá jẹ́ bẹ́ẹ̀ àti sẹ́ẹ̀tì lórí tòbìnrin now hmm? ṣẹ́rí ní tọkùnrin yẹn ní tèmi kọ́ládé lè fẹ́ ká lò. yes. because at least kọ́ládé for now everybody ló mọ̀ ọ́ dẹ̀ rí i pé he's a fantastic actor. Kọ́ládé Dixon. yes. <laughs> ó rà mí pé producer ó ti pẹ́ dẹ̀ ti wà ní social media last. èmi ò ráyè gbogbo yẹn. so ẹ sí online rárá ni àbí báwo. ẹ mọ bó ṣe ń lọ lọ́wọ́ yìí. so ẹ mọ kó tó ń trend rárá lọ́wọ́ tá à ń sọ yìí. bóyá kẹ fún ọ́n gist. ó dà Kọ́ládé Dixon tẹ́yìn sọ yìí tó bá wà ní location yín ìyàwó ẹ̀ máa wá sí location àwàdà location rù àgbà yín létí àgbèmí director létí àgbà pm gan létí not cool anybody not anybody anyhow. it's a lie. ọmọdé location rù ni ṣe ká máa ṣiṣẹ́ nínú olè ẹ ní mọ̀ bí ẹ ṣe máa get information bó ṣe máa débẹ̀ wọ́n bá wá destroy ibẹ̀ ni o iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ ní Òṣogbo níbi two months ago a eh. sì ń lé déètì mú till now àti rí déètì mú. ìyàwó ẹ̀ ló scatter location rẹ̀ Ah. tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ sí èmi ò ní fẹ́ kí ọkàn wa da production mi rú so ah. tálẹ́ fi ìpàdé lò báyìí. True love, life is gonna be beautiful and sweet. <laughs> Ah, mo jẹ́rìí ẹ̀ òun náà tún jẹ́ bàmí try nonsense. <laughs> kò possible kí ni mo fẹ́ mu wá sí location Adam sọ jẹ́ kí n gbọ̀ padà oh so o ti dúró síbẹ̀ yẹn tó ń gbọ́ gbogbo nǹkan tí mo ń sọ látàárọ̀ àbí. ẹ eh, ṣé wọn ní kò tó ń hide ni. Hmm. now i think this is obsession. i call it whatever i really don't care kọ́ládé. Hmm? ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ẹ ni kò dá mi lóhùn kí ni ìdí tó ṣe lè mú mi lọ location tell me. nítorí pé mi ò ready láti babysit anybody and at the same time mi ò fẹ́ excess luggage. mo dárò èmi ní excess luggage well done so mo ti di excess luggage sí ẹ̀ ń sin àmì ẹ̀ kọ́lá èmi ti di excess luggage mi ló ń pè lẹ́sẹ̀ àjọ lọ ni. oyin mo fọlọ́wọ́n bá bẹ̀ẹ́ mo ní flight mo fẹ́ cat mi gbọ́dọ̀ miss flight mi. o ma mi ìsẹ̀ tó máa mú mi lọ àjọ máa cat flight yẹn ni. kúrò lọ́nà kí n kọjá. níbo níbí ní ibi àjọ lọ ni. ṣùgbọ́n pé mi ò ever gbọ́ sókè gba èrè mo fi ọlọ́run bá búra àti bákà three tó bá kó bẹ́ẹ̀ máa gbá ẹ gidi one tú kó sì lọ kó sì lọ pẹ̀lẹ́pọ̀ àwọn sílẹ̀ kọjá aṣẹ́wó tó ń káàkiri very useless man òun máa gbé mi òun máa gbẹ́ èmi òun máa gbẹ́ èmi lè <coughs> ó tí mọ̀ kankan ibi ló ti máa pa mi ó tí mọ̀ mi. aláǹgbá tó kò gíire kò déédé kò sí e. aláǹgbá tó ògiri ògiri. Yes, there's some Nigerian fashion party. Yes, it's not your regular stuff. Yes, I mean, I know when you're here, what, what is she talking about? babes what's up hey ẹ eh, wo abinu jọ mo fi pé o sọ pé ọ̀pọ̀ travel ọ̀sẹ̀ ni mo lọ ṣe movie ni. Ah, dájúdájú that ló kú ẹ kí ló tó wáyé kí n mú. àwọn kọ́ládé kì í ṣe bèjì ọkọ̀ kì í ṣe bèjì ah eh, nǹkan tí wàá ṣẹlẹ̀ nìyẹn o breaking news fresh from the oven as usual ṣó ibi tí mo wà báyìí báyìí bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ lọ́yìn ọkọ̀ ẹ wà mí báyìí o ó wà mí báyìí pẹ̀lú wọn very hot chick tó bá rí girl tó bá rí figure eight ẹ̀ ah àwọn ilé wọn rẹ́dí àti gbọ́kọ́ o etí ẹ̀ mélòó ẹ̀ẹ́n ah ó dà ó dà ó ṣàtìmọ̀ sport wa yẹn kò sí problem èmi náà mo wà bẹ́ẹ̀ báyìí mo wà bẹ́ẹ̀ báyìí báyìí báyìí ah ah ah ọ̀rẹ́ má sùn má sùn má sùn má sùn má sùn. I'm absolutely excited. I can't wait to have you on board. I mean, hello. well done. Is this your Enugu? Hmm? Tell me. Ṣé Enugu tó lò lọ? Oyin. Pẹ̀lú ọ̀rọ̀ ọ̀bọ̀ ẹ̀. Oyin. Ò ń pè mí oyin oyin. ṣé nukú tó lóun lọ ló ń bí ẹni wọ́n ní ṣé nukú tó lóun lọ ṣé ìtì ọ̀tún olórí kúkú tó lọ. oyin kílódé mọ ṣé nukú tó lọ fún ọmọ ẹmu náà. oyin kò gbọdọ̀ bẹ́ẹ̀ ọmọ ọmọ fúnra ẹgbẹ́ ṣí. wọ́n ní dáhùn ọ̀sẹ̀ tó jókòó. irú ṣe é máa ń ṣorí ilé ìkókó ẹ̀ ń ṣorí ilé. ṣé nukú tó lọ ṣé nukú tẹ́lẹ̀ lọ ó ṣì ó ní wá pa bí òní sọ mí dìgbẹ́ rẹ̀ yìí. Oh, they ó lè sọ mí Come again. Oh oh, oh, oh, oh, ó Oh, oh mí oh ó ṣe é ó yà ó yà sílẹ̀ tẹ̀ sit down there. mo kọ́ lọ́kọ́ tó ní sit the fuck down there kò rẹ̀ ní ó lè sọ mí di wèrè kí ló dé náà ẹni tó ló ṣe é ṣe àṣẹ sílẹ̀ tẹ̀ àṣẹ sit the fuck ọmọ yẹn máa kọ́ ah kọ́ládé tí ọmọ yẹn bá fi lè lọ wà láì dáná máa pa ẹ̀ wọ́n ló ń bú kó. ó ti gbóná o ó ti gbóná o. shut up sit down wọ́n ní kọ́jọ́ kan irú bàbá ni wọ́n lẹ iméjì wù yẹn ìwọ ọmọ aláìlẹ́kọ̀ọ́ ẹni mi lóyún jókòó tẹ pariwo mọ́ra yín ṣàfihàn pé ariwo tẹ́ ẹ̀ pa ẹ̀ ló máa sọ problem tó wà lẹ́yìn ni ah, ah. ojú gbà mí ti fún yín sórí ìrẹ́ oyin. Ah. I am highly disappointed in you. Hey, eh, but that is not. Shut up! Clayton who wùwà ìtìjú, ìwọ ọmọ tí wọ́n kọ́ lé, bẹ́ẹ̀ náà lè kọ́ ẹ, Oh, gbọ́ràn, Eh? Mo my best sọ̀rọ̀, all. ní lísìn to me. But that is not. I said shut up! Tí n bá ní o sọ̀rọ̀, tí n bá gbọ́ pẹ́kẹ́ lẹ́nu ẹ, o mọ nǹkan tí mo lè ṣe o lọ choose láti bá ìgbéyàwó tó lárinrin tí àwọn èèyàn envy bọ̀rẹ̀ ah it's a pity so inú ẹ̀ dùn kò ti trend wọ́n ti ń wú lórí internet everywhere pàtẹ́wọ́ fúnra ẹ ọmọ dáadáa wàá rí nǹkan tí màá ṣe fún ẹ ṣo ló fẹ́ gbọ́ràn ni name sense hmm. um, Ìrẹ́kọ̀ládé ìwọ ni máa ní láti bẹ ó ń yọ níwọ̀n bó nífẹ̀ẹ́ o hmm? má bínú sí hmm? on her behalf i'm i am not sorry daddy i am not sorry èmi kọ́ ni mo ní láìní yẹn kọ́ládé ló ní láìní yẹn wọ́n lè kó máa bẹ̀ mí lẹ́yìn ìgbà tí mo ka ní restaurant pẹ̀lú obìnrin tó dẹ̀ dágbére fún mi pé Enugu lòun ń lọ daddy i am definitely not sorry ó ti sọ fún ẹ pé it was an impromptu meeting. impromptu meeting that can lead to impromptu sex at an impromptu spot if i not right at the same impromptu. <laughs> daddy actor ni bọ̀bọ̀ yìí. actor ni bọ̀bọ̀ yìí. Ah, oyin kí ló gbé are you not an actor are you not showing your skills ẹ wo kàn show skills fún yín ni bọ̀bọ̀ yìí pretend ni hypocrite ni now ah. yes ẹ wo nǹkan tí kọ́ládé bá ti gbé fún yín jẹ dáàdì abẹ́tà kẹ́ discard ẹ̀ torí kọ́ládé tẹ̀ ń wò wájú yín yẹn <laughs> it's not the same kọ́ládé tí mo mú abáyé tí mo ní mo fẹ́ fẹ́ this is a strange man and every strange man in my life ah fàjà wo ọtí mi kankan o ọtí mo mẹ̀mẹ̀. if you would excuse me. oyin oyin. daddy daddy, daddy uh, let's just save your strength. Duro ṣé ṣé oyin ọmọ mi kọ́ nìyẹn. nǹkan tó mi bá bọ̀ nínú ilé lẹ́rí yẹn. Ah, ah wọ́n ti pààrọ̀ ọmọ mi mọ́ mi lọ́wọ́. nínú dáàdi ọmọ yìí. ọmọ ọmọ mi kọ́ nílé. Ah. oyin kọ́ tó láì kẹ́. tí o ṣọmọ àlè bàbá tó jọ yín ah, ọmọ yín ni it's alright nítorí mi bá kò nílé nìyẹn. if you're you see this video. I miss you. I can't wait for you to hold all this. This is all yours. Mm. Send it to him. handsome. Hello? Um, Sherry, video to my sense insane. Hello? Hello? Kọ́ládé? Hello? Okay, yeah, <laughs> continue. oh my god, I can't wait to have this guy. Ẹ wò yín girls ẹ má jẹ́ kí parọ́ tán yìí ọ̀rọ̀ yìí ti sọ mí ó ti sọ mí. kí ló tún ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣé pé kọ́ládé lè ṣe nǹkan tó ṣe yẹn kọ́ládé can actually do what he did right under my nose. can you imagine. why you stressing yourself ọ̀rọ̀ ọkùnrin ò tó nǹkan tí ò ń pọn gẹ́gẹ́ ó máa ṣe tó ṣe yẹn á tún ṣe mọ́ ìtẹ̀lẹ̀ dna inú ẹ̀jẹ̀ wọn ló wà. yes true very true. ẹ eh, àmọ́ Bísọ́lá ọmọ ó sì máa amaze mi bó ṣe ní a lot of experience when it comes to relationship because you know you're not married ìyẹn ní ìkejì ọkọ tó fẹ́ fẹ́ has been abroad for over two years ó tó mọ bó ṣe máa ń sọ̀rọ̀ ó máa ń sọ pé o really need a lot of experience. kò sí nàìjíríà bó mo lè sọ the exact spot tó wà fún right now and mo lè sọ nǹkan tó ń ṣe fún ẹ lọ́wọ́lọ́wọ́ bá ṣe sọ̀rọ̀ ẹ. bẹ́ẹ̀ ni má sọ bẹ́ẹ̀ wọ́n á yẹ kó tí ì máa rí i ah, ah. bó ṣe wọ̀nyẹn ó ń keep check nǹkan tó kò lè ṣe ó make her happy ó ń me now? Oh. of course ó ń me mi ó dẹ̀ rí mo ṣe ń ṣe ti tèmi wọ́n bí fẹ́mi rè nà kò tó bẹ́ẹ̀. you girls are so lucky mm. in fact mi mọ orí tí mo gbé wáyé i am so jealous of you guys because bí mo ṣe wà i am seriously fed up i am fed up. kí ló ṣẹlẹ̀. àbí believe it. I just cannot believe it. Bí Kọ́ládé lè ṣe nǹkan tó ṣe yẹn ní inú mi. Ah! Oyin, ṣó lè gbà mọ́, ṣó máa bá ẹ lára mu. Mo ti ṣètò ọmọ gbọ́ ọ sọ fún mi. O anything tó bá sọ fún mi máa gbà I don't have a choice. Eh. Like, tó dẹ́n pé ẹ̀ mọ predicament mi mo ṣe wáyé. Eh? Can, can you just imagine waking up every morning, every day, hating my husband? I, just I, I, just want to be happy. Oh, it's a bad thing. It makes me really sad. And oh, all I want, I want my happiness. I just want to be happy in my home. The That's... ball, the ball is in your court. How? The ball is in your court. Ìwọ ló máa wá látàánú mm-hmm. ohun tó dá tó gbé lọ́wọ́ iyò máa máa tánú máa máa tánú ibi tó wà tó ń dùn yìí o wọ́n fẹ́ kó bàjẹ́ ni. What? tanu oye eh, mama tanu ìwọ lòun mọyì ohun tó ní. ìfẹ́ dàbí òdòdó láwùjọ tí kì í pẹ́ ràn ni o. aláǹgbá tó kò gíire kò déédé kò sí e. Hmm? aláǹgbá tó gíire ìgbàlú lẹ́rí. what's wrong with you? Ah, ah, o fẹ́ kó bá mi lọ́dọ̀ ìyàwó mi sí ni now ah, come on why don't you just give yourself some dignity? I mean, I don't like it. Ilé ni mo wà kí ni What is it? I to ease myself. Ah. ibo lóyún lè gbà lọ. I went out with a friend. Come, come, come, come. I'm still talking. Hey. He or she friend. How is it your business? Okay, for for whatever it is, whoever it is, she bó ṣe jáde lélẹ̀? Dressed like this? A married woman? Kolade, please. Please ọjọ́ wo ló sọ ẹ di bèbí síta mi náà because ọ̀rọ̀ òye mi kí ni to tó wọ̀ pẹ̀lú nǹkan tí mo wọ̀ now? tell me ẹ́ kí ni to tó wọ̀ pẹ̀lú nǹkan tí mo wọ̀. don't forget that you are still under my roof okay èmi sì lọ kọ ẹ and mo máa jọkọ ẹ títí ayérayé and you must do what i want okay gbogbo ìmúra yìí it doesn't make sense for a man. mr man point of correction this is our house my house and I will do as I please in my house. Okay. Shorty fẹ́ gbọ́, married woman, married woman. Èmi ò ṣe àwọn married women hold her go. <laughs> Kọ́ládé, I'm a babe and a half. Ṣé wọn kò tó ń débẹ̀? Married woman with swag. All right, I've got so many questions. Oh, Kọ́ládé, please. Jọ, I've been out all day. Ó ti rẹ̀ mí ṣé ọmọ kan tó bá just in case ṣé ń gbọ́ you? in case you have any more questions hmm? that is to say to bá me, any ìbéèrè to o fẹ́ law, lọ́wọ́ please forward your questions to my email which is oyinbabygirlforlife at gmail.com. Gmail. Is she okay? Sure, I'm on the path. It's getting out of hand. Honestly. ready to compromise. Is it that bad? It is. Oh. Oh. Honestly, between you and I, hmm. so fun. My manager, I think I need to get rid of him. Honestly, I think so. Why? You don't have to do that. Don't don't talk that way. Uh, <laughs> for the past two months, wọ́n pè mí fún productions kankan. No offer at all. Ah, wà á ní kí n jókòó tí irú tí ń bẹ́ẹ̀. Um, nǹkan tí mi wò ń pè lè ṣe ni call them and talk to them tell them how you feel. Like you, I've done that severally I'm not ló just já sí so kó tó di pé àwọn ò tẹ̀ go nǹkan kan ṣe better mi ó get rid of them. Ah, èmi náà ń try to buy one or two people sir. you know our production houses If bí àwọn bá tiẹ̀ we become a máa you know I just hope they get back to me. Ah, I, I pray so. Because it's, I mean, it's getting to me, honestly. It's getting to me. I know how you feel. But you don't know how I feel. To buy money alone. I mean, because mo feel pé yẹ kó understand pé I'm not a violent person. In tó dealing with my money to buy tí ò bá You're welcome. Thank you. Wow. Welcome into my little abode. So I'll give by any little. I don't know, I just can't read all day. I like but have your seat. Thank you. Mm. So, Fọlúkẹ́, nísìn tí o ti mọ́lé, ṣọ́kùn ẹ̀jẹ̀ ti balẹ̀. Ṣọ́ bọ̀ mo ó pa save. You are safe. Okay. I'm breaking. Get up with my phone. Already. One minute. Guys. travel money. hey listen èmi ò lè máa gùn ẹ̀ràn kó máa rin àlejò lẹ́fẹ̀ẹ́ ṣé o ti gbọ́. ìbá mi ṣé tó ṣe yóò ju embarrassment lọ bí a ṣe hey watch your mouth. tí n bá watch mouth ní kí ló fẹ́ ṣe. kí lèmi fẹ́ ṣe kí ni èmi fẹ́ ṣe. Hmm òbí aṣẹ́wá sí ilé nínú matrimonial home ni òbí aṣẹ́wó wá. ó wà òbí aṣẹ́wá sí ilé. sọ wọ́n are you okay are you okay kí ló ṣẹlẹ̀ ah! kí ló ṣẹlẹ̀ look here look here never in your entire life tó bá tún bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ what shall I do to you tears. Ajá. Hehehehe <laughs> kò ní mẹ́ra jẹ̀bi ọ̀rọ̀ yìí mà ń gbóná yé eruku. Mama tanu o, mama tanu o, ohun tó dá tó gbé lọ́wọ́ ìlú. Mama Tanu Mama Tanu ibi tó wà tó ń dùn yìí o wọ́n fẹ́ kó bàjẹ́ ni Mama Tanu o Mama Tanu. oyin. kí ló ṣe ẹ kí ló dé tó ń pariwo bẹ́ẹ̀ tájábù jẹ. èmi lájábù ok no problem ta ni ọkùnrin tó wá drop ẹsìn. ọkùnrin wo nìyẹn. hey don't, don't even pretend because i saw you mo rí ọkùnrin wèrè wèrè tó ń bú ọ kí i mean ta ni ọkùnrin yẹn. Why? Why you laughing? Kí ló tó ń fi mí ṣe rẹ̀? excuse me. ṣé mo jọ wèrè ni. kọ́lájì <laughs> oh <laughs> so you can be like this hmm? ìwọ lè máa vibrate by torí mẹ́kìs tí mo blow sí yẹn. o tún máa blow mẹ́kìs. and you look, just look at you <laughs> just look at you look at how you're reacting. kí ni kí èmi ìyàwó ẹ tó pàtì sílẹ̀ ńlẹ́ tó bẹ̀rẹ̀ sí ní tó ń gbé àwọn ọmọ lórí burúkú lòṣì tó ń bá wọn sùn káàkiri kí ni kẹ́mi ṣe. what are you saying. what i am saying is that i am tired. Hmm? i am tired of all this nonsense. haven't you noticed. ẹ kọ́ra ni of late i don call you mi ò rọ ẹ mi ò rẹ ẹ gan bọ wálé bọ wálé sórí tí mo pè tí mo bèrè lọ́wọ́ ẹ̀ pé gba ọ ló ń bọ̀ lé o o tí délé o the same thing applies to you. What I do with my life is my business. That's not, not yours. That is not possible because I'm your husband. You lost that right the moment you violated and dishonored our marital vows. Kọ́ládé, we are done. Meaning? Meaning, It's assuming. Meaning, I am exhausted meaning I am tired. ṣé bí eré mọ́lẹ́tẹ̀ ní àtẹ́jọ́ ṣe mi ò lè ṣe mọ́ I cannot continue to live with an irresponsible insensitive man who does not have regard respect for his wife. I cannot do this anymore. God. Stop what? Ọ̀gbẹ́ni, we are done. You will hear from my lawyer. Onishomo, is there something wrong with you? You're just getting this whole thing wrong! Oye! Oh. Yeah, I'm sorry, but Yunita, I really don't understand what's happening because you told me you were coming for a meeting and that I should just hang around. But she was wondering, right? Oh, hear me. Kí ló happen? Jókòó. Jókòó. Yeah, but why are we here? Why are we in the room? Nǹkan tó ṣe ni pé mo nípàdé ń bí. Mi ò dẹ̀ fẹ́ kó máa jókòó get máa ń ṣèpàdé lọ mo á rìn pé òkè kí n wá bí tó ti lè jókòó tó ti lè oh so, ok. so ṣé wàá jókòó sí. ẹ eh, sure. sure. so nǹkan mímu jíjẹ lábẹ́rẹ́ ó máa gbé wa láìpẹ́ so máa fẹ́ kọ́kọ́ sinmi kó fara balẹ̀ kó ok so yín sáré dé ilé ìgbọ̀nsẹ̀. okay. okay. Ah, jọ̀wọ́ fún mi lásìkò díẹ̀ arákùnrin sìn. kí ló ń ṣe ẹ́. kí ló ṣe lọ. ìgbà tó ń ṣe ọmọdé. ẹ what happened to your can you just please go get like put on some clothes. Papa, yẹ put here now. Bikini. náà. pé kí ni. kó ti yé ẹ wo what is this now. wo wọ ẹ Yomi ọ̀rọ̀ ẹ ti yé mi mo dey understand nǹkan tó fẹ́ sori àgbàlagbà làwọn méjèèjì à ń kókó ṣọmọdé i dey fancy ara wa right so it's bound to happen but i just feel we need time to get to know one another. Hmm? so not now. kò sí kò sí kò sáyè lọ́la èmi gan láyé wà ah, èmi láyé wà ìjà ṣe. mi ní sùúrù sẹ́ Ah, a ní ní sùúrù are you going to force me. Ah, tó bá gbà lérò máa fi tipá lò. ẹ ah, má ṣe yẹn mo ọwẹ kò ṣe kò má ṣe yẹn má ṣe kìíní o ọlọ́ọ̀ máa ṣe bọ̀ kò ń ṣe é sísẹ́ ah ah ẹni máa ṣe ọ̀dà àwọn ọmọ kan tó ṣẹlẹ̀ relax èmi ò oh, like rough kéèyàn máa ṣe rough i don't like it rough i like it um, easy eh, yes eh. just lie down first ah oh. i will massage you first ibẹ̀ láti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ o tẹ lójú yes lie down lie down let me massage you ah. okay. lie down let me massage oya oh, yeah, now. ah ọmọ yìí sọ̀rọ̀ ah sùn dáhùn ní tiwa lọ́wọ́ báyìí ah, ah fẹ́mi jọ torí ọlọ́ọ̀ fẹ́mi má lọ ṣàlù mi ah pa mí sílé má pa mí síta jọ. ní sùúrù kí ló ń pa ẹlẹ́kùn ó ní láti máa sunkún ìwọ ló sọ pé o fẹ́ sí mi mo dẹ̀ máa fún ẹ kò yẹ. Eh, mo kọ́ tó ṣẹlẹ̀ báyìí. Eh, eh, ẹ wo wo wo wo bi tí mo ṣe ń kó kúrò yìí mo ń kó lọ bá bébì mi ni tí mo bá dẹ̀ débẹ̀ yẹn èmi àti ìjọba máa gbé and ìwọ wà lè ní peace tó ń wà ní ayé yìí. Ah. ayé mi máa bàjẹ́ tó bá fẹ́ lọ máa lọ ó mọ ọgọ́ tó ṣẹlẹ̀ òkè látẹ̀mí lọ máa bẹ́ẹ̀ bẹ̀bẹ̀. tó bá di bájú tí bá gbà ẹ. máa bẹ̀ máa bẹ̀ ní àjọ ọkọ mi máa bẹ̀ gbogbo nǹkan tó bá fẹ́ ni máa sọ fún ṣé òkè ṣé ọmọ kan tó ṣe o lè máa fẹ́ o lè má fẹ́ mi ní yọyín lẹ́nu mọ́ láti èmi lọ mi ní yọyín lẹ́nu mọ́ o lè má fẹ́ o lè má ṣe kó tó bá wù ẹ́ pẹ̀lú ẹ̀ eh. ni. so eh, ìwọ mọ gbogbo ilé tẹ́lẹ̀ hmm ló lè wá lọ́wọ́ ẹ̀mbára àti ọmọlọ́mọ ọmọ tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ ó nífẹ̀ẹ́ ọmọ yẹn náà. má lọ ọjọ́ ìdánù mi má ṣe báyìí fún mi ìjọ torí ọ̀nà. ah baby <laughs> johnny message eh? ẹ kò jẹ johnny message tó bá ti débẹ̀ kò pè mí ṣùgbọ́n kò pè mí tó bá ti dọ̀hún i love you <laughs> pè mí ṣùgbọ́n má pẹ́ o eh, i love you ah baby girl báwo bye bye honey. gbogbo nǹkan tẹ sọ pátápátá là ni mo gbọ́. kí ló gbọ́. kí n là tántàsà tàtàrodo lọ́ládé lọ́ládé oh so your husband is cheating on you. láyé oh will uh -uh. you ah, ah. shut up your mouth. mo sọ fún gbogbo ọtẹ sọ ni mo gbọ́ and yet you are breaking him. Eh? o tún wà tẹ́lẹ̀ níbẹ̀ o o tún bẹ̀ẹ́ pé kó jókòó sílé o tún sọ fún pé wà lọ bẹ àlẹ kó má lè jókòó sílé you. èmi báwo mo ṣe máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn kò fọ́ sí I said shut your trap. Just stop it! Ah! Lorade, let me ask you one question. Jọ̀wọ́ torí ọ̀nà. So wọ́n ṣe gbogbo ilé inú ilé. Why then were you advising me when you were doing otherwise? Tell me. Ẹ torí pé value ilé ọkọ jura wa lọ ni. Èmi náà wà náà tó value ilé ọkọ mi. Bẹ́ẹ̀ni, kó ṣe gbọ́ aṣọ là ń sá lọ́rùn náà. Kó lè ṣe bọ̀kọ́ tó bá ṣe inú ilé ni ọ máa sọ síta orí mo kọ́ tó ń gòtò nínú fámìlì ẹ̀ mo dẹ̀ choose láti keep tèmi private bẹ́ẹ̀ ni mo fáìlì ilé ọkọ mi ni mo dẹ̀ keep it private so tó bá jẹ́ ẹ̀ ló fẹ́ ka sọ jẹ́ ká bẹ́ẹ̀ sọ tọrọ fáìlì ọkọ ẹ̀ ah, ah, kí ló dé náà kọ́lá dé ìwọ olùkọ́ tọkọ lọ́ọ̀ fún ẹ ní ọlọ́run fún ẹ ní perfect husband ọkọ ẹ pé ó lọ gbé gbogbo nǹkan ló fi ń kẹ ló fi ń ṣe kẹ despite the fact pé bọ̀bọ́ yìí jẹ́ celebrity ó ṣe everything fún ẹ kódà báwa náà ah, a máa jẹ wúrò owó yìí ọ̀dẹ̀ yìí kò lórúkọ méjì yìí then you were foolish enough to satisfy our jealousy. No. Yes. No. Mm-hmm. This is unbelievable. No. No, Daddy. I thought we were friends. Of course. Ọ̀rẹ́ ni wá. Bẹ́ẹ̀ ni, òótọ́ ọ̀rọ̀ kan <gasps> Because you want to ban ń rò pọ̀ rẹ̀ come wá, kò ẹ kó máa flaunt ọkọ ẹ̀ níwájú àwọn àbáyé torí òmọ̀kọ́ non jelly ń jẹ nínú ilé, òmọ̀kọ́ tó ń fìtì náà wà nínú ilé bẹ́ẹ̀ ni. Pàdé ọkàn mi báyìí, ọkàn táwa dẹ̀ mọ̀ tí táwa dẹ̀ mọ̀ tó ṣe wá lábẹ́ aṣọ ó dẹ̀ rò pé kakọ̀ dákẹ́ máa wẹ̀ a máa jowó a máa bínú but wọn náà ló máa complain pọ̀ kọ̀ ẹ̀ kò kí ń ṣàwà advice ta lè fún ẹni láti fún ẹ yẹn náà so kí ló dé kí ló kí ni problem ẹ kí ló ṣẹlẹ̀ gan-an. you are evil. ah fẹ́mi ga oh fẹ́mi. ìkà aláìdá ẹranko lásán lásán tó fi àwọn àwọn èèyàn bọ́ra ni ẹ. o ti bínú. lọ́dẹ̀ ìwọ ìwọ ṣé ibi ṣe wà yẹn ṣùgbọ́n ìfẹ́ mi tó sọ yẹn is going to leave you. Ọlọ́run ni jẹ́. And you are going to die a painful ah. death because kò tó tó ṣe nìyẹn. Ah. Ọlọ́run ni jẹ́. Ọlọ́run ni jẹ́. Ọlọ́run ni jẹ́. Èmi kọ́ ni mo kó bẹ́ẹ̀. Èmi kọ́ ni mo kó bẹ́ẹ̀. Má bínú but èmi kọ́ mo kó bẹ́ẹ̀ ṣá. Èmi kọ́ mo kó bẹ́ẹ̀ má bínú. Wọ́n ló gbọ́rọ̀ ọkọ ẹ̀ wá the advice yẹ. Ah Fẹ́mi, ayé mi Fẹ́mi. Ah ṣé fẹ́mi ti lọ nìyí ni ṣé bí ọkọ mi ṣe máa ah kọ́kọ́rọ́ dà fẹ́mi ò lè lọ o ẹ gbà ẹ ṣàánú mi ẹ bá mi wá fẹ́mi o. ìwà ènìyàn láyé onífoníwá sílẹ̀ lọ òjijì dẹ̀niwá o tá ò lè yà kúrò lọ́nà ẹni bó bá ti rí ló máa rí. ohun tó lọ ló padà bọ̀ ó ṣòra ayé ló débi. Won't you at least offer me a seat? Never you like it. Yeah. Antori Alojo, kí ni túmọ̀ gbogbo ní pictures tó ń sẹ́ǹsì mi? Lájẹ́lájẹ́ yẹ, gbogbo ní pictures òsì send the rest mọ́, ṣé ọlọ́tí bí mo ṣe jẹ́ sẹ́yà? tó ń pọ̀ nílé mi tó wò kí sà what's the meaning of all this kí ni intention ẹ can't work this is Kolade yes Kolade it can never work for me. Kolade between you and I no jẹ́ ká sọ tọ́ ọlọ́run la fi ṣe our pictures don complain papa mo sense it eh? when you actually sell them how did you feel no no òótọ́ ni mo fẹ́ gbọ́ má parọ́ sometimes ẹ̀yin ẹ̀yin obìnrin máa ń ṣòro àti sòótọ́ fún you can actually use it against me and I'm just being careful you want me to be very sincere mm-hmm. I I feel I feel like throwing up anytime I say it <laughs> oh yes mo máa feel irritated bẹ́ẹ̀ ló sọ fún ọ máa ń gbé mi ní èébì ni. irọ́ ló pa Kọ́ládé oh. ìwà rí àyà méjèèjì wàá rọ́mọ tó dúró báyìí tí mo dey set everything sí ẹ wàá feel like you know. come on you know you want me. don't touch me don't run me bí mo ṣe jẹ́ ṣe ṣá as in i'm your friend's husband. you mean your ex to be. then you're sick. <laughs> darling we made a better choice. mo fẹ́ kó mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo di ọlọ́run mi kékeré mo fẹ́ adore mo fẹ́ appreciate. we just stop it. there for you when you wanted to destroy your marriage. You I gave you advice, didn't I? So, okay. you're emotional that's here now. You were there for me, advising me to destroy myself. Mm-hmm. Torí selfish interest, Debisola. Mm-hmm. <laughs> Wait. Bisola. No, wait, wait, wait. Wait, so, wrong one, right? Don't find your advice, this lady. Tó fẹ́ fi then that's stupid ọ̀pọ̀ ní ẹ̀. Ọ̀pọ̀ ní ẹ̀ ò ní ọ̀pọ̀ lọ bó ṣe ń kó kéré mọ́ let me tell you something ọ̀rẹ́ burúkú òṣì tó lọ níyì tó bá mọye nude pictures tó ń sẹ́ǹsì mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọ̀ọ́ idiot ọlọ́gbà ọlọ́gbà advice lọ́wọ́ àwọn ilé you see your you see yourself. what you see yourself. you were sending nudes to my home. ọ̀ oh, tí o ṣe mẹ́ta tó kí ló kọjá bá ṣe. ọ̀tẹ̀ níbi mo ọ̀tẹ̀ níbi. o jẹ́ fara ẹ̀ balẹ̀ ah. o jẹ́ fara ẹ̀ balẹ̀ ah. o fara ẹ̀ balẹ̀ sórí ah. nǹkan tó ṣe fúnra ẹ̀ sórí nǹkan tó ṣe fúnra ẹ̀ tí bá mọ̀ kí n fara balẹ̀ kí n ṣe àwọn ọ̀rẹ́ yẹn láyé ọba kọ́ ọ̀pọ̀ lọ́mọ. o mọ nǹkan tó ní sí ọba ẹ̀ you better you better leave me kò sí just one punishment mo ní fún ẹ àwọn ọ̀rẹ́ yẹn ni mò ń padà lọ́ba kò i'm sorry. okay. sọmọ yìí mi ni. mo mọ iye. ọ mọ yìí mi. mo mọ iye oh. dáríjì mi mo mọ iye dáríjì mi Kọ́láṣe please i'm so sorry i have been such a fool they were my friends. Oh. jọ torí ọlọ́ọ̀kọ́ yẹn i'm sorry please i'm sorry. ọ̀fẹ́ kò mọ̀ wípé tó o bá ti mọ yìí nǹkan tó lọ́n fún ẹ wàá lùzẹ̀ tó bá lùzẹ̀ tán ni wàá bẹ̀ẹ̀ sí mọ yẹ. mo ti mọ oh, i'm sorry. ah, I'm glad seeing you guys together like this. Thank you, sir. Thank you, Daddy. You know me too. Thank you. I hmm. care, Daddy. When Wọ́n yẹ Kọ́sánlá. Mm-hmm. You wanna be lucky one. Tí marriage wọn yìí stand, just tap gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí yín. Àmì inú mi dùn bọ̀ yẹn ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. <laughs> ọwọ́ ọlọ́run ni dáadé. yeah I give him the wisdom. you a real man. Mm. <laughs> you see surely involving third party into your marriage is highly sensitive. gbogbo èmi àti mọ́ mi for example a máa ń jà but ẹ̀yin tẹjọ́ mọ́gán ẹ̀ ní gbọ́ dípò tára àtàmà gbọ́ ah. Maduni Kolobanfunke ìyàwó ni and she the mother. <laughs> Hmm. <laughs> ẹ wo dádì hmm. now I know better tó bá ní kí nìkan tí mo ṣe tí mo regret jù ní ayé mi òun ni pé mo gba àmọ̀ràn àwọn ọ̀rẹ́ mi èṣù yẹn <laughs> mo gba ìmọ̀ràn tó fún mi ah. ẹ wo mo regret mo regret but kí sáà máa dúpẹ́ lọ́wọ́ lọ. Hmm. nǹkan tó ń pè ní life experience nìyẹn hmm? kò ṣe pé kéèyàn gbàmọ̀ràn ò dáa bó ti wá wo ẹni tó fẹ́ gbàmọ̀ràn lọ́wọ́ ẹ̀ hmm. ah! wúrú àwọn ọ̀rẹ́ yẹn nítorí àwọn àgbàlagbà wọn sọ̀rọ̀ wọn pòwe wọn ní ẹni tó bá máa dáṣọ fún yàn tọrùn ẹ̀ làákọ́ wò olóládé tó pe rẹ̀ lọ́rẹ̀ẹ́ kò ní happiness nílé ọkọ wá wo Bísọ́lá ṣó tiẹ̀ ní relationship dépò tó máa lóun lọ́kọ irú àwọn yẹn ló wá advice wọ tó wá fẹ́ fi shattered happy home tó ní. Ah! That's the case. Credit to your husband. Ah. <laughs> He's a real man. Thank you very much. Thank you. <laughs> God bless you. Thank you for everything. You're welcome. I appreciate it. I love it. Daddy. Eshigo, I really appreciate everything. Mm-hmm. You're the best dad in the world. And you're the best as well. Thank you. Mm-hmm. Wọ́n yẹ kó sọ́lá yìí kẹ́. Pupa là ń tà. Afakọ̀ iná ṣá. I don't know much. I don't even know what to say. It's okay, Daddy. But I love you. I love you too. It's okay. I love you. Oh, that's my daughter. It's okay. It's okay. I love that. Eh? Sorry, Daddy. Permission. <laughs> oh, you.